معه الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار بسم الله والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين atúnkí ẹ̀yin olùgbọ́wọ́ wọn ibi àdìjọ kó jùmọ̀ bárúkà jùmọ̀ aláàjẹká ṣe ń pẹ̀ ẹ káàbọ̀ sórí ètò ní ètò àtàkùn ní àlefik fidin lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọ̀làdúnníbẹ̀ ló ń lókọ̀ mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ al Center tó ń bẹ ní pápá abẹ́ẹ̀dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè tí ó wá láti ọ̀dọ̀ Mrs. Àyìnlá ní stadiumu lógbómọ̀ṣọ́ ń bí wọ́n ní ṣé dandan ni kó jẹ́ ilé ìgbé wa láti ké Suratul Kahf ká tó jáde àbí ṣé ìgbàláyè wà pé a lè ké láwọn àyè míì tó yàtọ̀ sí ilé wa bíi ṣọ́ọ̀bù tàjà ibiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìbéèrè kejì lábẹ́ ìbéèrè wọn wọ́n ní tí ọmọ ọwọ́ ọmọ ìkókó tó bá tọ̀ tàbí ṣe gá sára tí èèyàn wá tábà fún ṣé àlùwalẹ́ ni tó tábà fún un ṣé ó ti bàjẹ́ lópin ìgbà tó jẹ́ pé èèyàn ti ṣáájú ní àlùwàlá kó tó di pé èèyàn lọ tábà fún irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ eléyìí ò bá òun omi tí ó tún tẹ̀lé òun náà ni èyí tí ó wà lọ́wọ́ mi níbí wọ́n ní ṣé a lè lo ajá gẹ́gẹ́ bí mùsùlùmí láti máa fi ṣọ́ oko wa torí àwọn olè lábẹ́ ìbéèrè wọn míì wọ́n tún ní ṣé èèyàn lè ra ọ̀kadà àbí mọ́rúwá kó gbé kalẹ̀ ní installment wípé ṣé kò ní èlé nínú bá wọn ẹ̀jẹ̀ ń darúwà bismillah sheikh. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdullah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لك سورة الكهف لجا جمعة نعم وأحاديث وولق لقمة لولي إسان لجكو كرولاك سبه وكان وفسان له شباري تفسان له ننوه إليه تتوقع سكيكا سبه لجا جمعة ọ̀nbẹ náà kẹtẹ́sí islam tó pè wá lọ sí díẹ̀. wọn wá sọ pàtó pélé ní kẹ́ ẹ ti ṣe ibi tẹ́ǹtẹ́ ń tajà tàbí mọ́ṣáláṣí gbogbo bí táwọn sì ti kí alukur'an láti lè ka tọkàntọkàn tí nǹkan kan ò ní gbé làákà ìwà kó ní tàǹkà ibẹ̀ náà ló ti yẹ ká kí alukur'an. ẹ mọ̀ pé bí tẹ́ǹtẹ́ ń ṣe káràkátà kò sí tàbí ṣùgbọ́n pọ́pọ́ lọ yín ò lè síndìí alukur'an tẹ̀ǹkẹ́ nìkan láì jẹ́ pẹ̀lú ronú àti tí wọ́n bá fẹ́ dúró béèrè iye rẹ̀ lọ́dọ̀ yín torí ẹ̀ ẹ lè ké nílé ẹ lè kà ní mọ́ṣáláṣí àbí láyé ibòmíì tí nǹkan kan ti ní jẹ́ pé ń yọ yín lẹ́nu níbi àti kí alukóran ní tẹ̀ǹkẹ́ yẹn. wọ́n ní ọmọdé kékeré tó ṣe ipò tọ̀ àbó ṣègbọ̀nsẹ̀ tába tába lẹ́yìn ìgbà táwa ti lálùwàlá ṣé ọwọ́ wa tá a fi bá tábà tọkàn abẹ́ yẹn ṣé kò mú kálù àlọ́ ọwọ́ bàjẹ́ tó bá ti jẹ́ pé ọmọdé polówó báyìí títà bàtà táàbà fún tọwọ́ wá sí kan abẹ́rẹ́ kọ̀ bàlù àláwa jẹ́ wọ́n ní sáà lè fi ajá sáà lè fi sáà lè fi ṣọdẹ àbá lè fi ṣọdẹ nítorí kí a lè bá a fi ṣe sábàbí àti ilé àwọn olè jìnnà síbi dúkìá wa kò sí nǹkan tó burú ń bẹ gẹ́gẹ́ bí mùsùlùmí ṣùgbọ́n èyí tó burú ni kẹ́ ẹ máa bájá gbélé nítorí burú ni kẹ́ ẹ ní ajá nítorí sábàbí kan tó ya pátákó tí islam gbà palẹ̀ títorí rẹ̀ lájá ajá tá a fẹ́ fi ṣọdẹ ajá tá a fẹ́ fi dẹdẹ gbogbo àwọn eléyìí kò burú lábẹ́ òfin ọlọ́run pa pé ká nírú ẹ̀ torí ẹ̀ kọ́ wa nígbà yín gbélé yóò máa sọ bí tẹ́ ẹni kọ́ máa sọ ẹ sì máa fún ní nǹkan tí yóò máa jẹ láì jẹ́ pẹ́ fìyà jẹ eléyìí ò burú àmọ́rú ajá bẹ́ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ rà èèyàn sì gbọ́dọ̀ jí gbé hmm. sọ àfikọ́jọ́ pé wọ́n bọ́ yàn àbí wọ́n yà yàn lò hmm. eléyìí jẹba táwọn lè ra ọ̀kadà bí márùwá káwọn wá gbé fẹ́lòmíì kíkọ́ máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ kò burú lábẹ́ òfin ọlọ́run tẹ́ ẹ bá ti lè pa òfin ti islam mọ́ nípa rẹ̀ òfin ti islam nípa rẹ̀ ni pé kò bá jẹ́ pé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́ta náírà bá ni wọ́n bá ń ta márúwá tàbí ọ̀kadà ẹ̀yin wá gbé kalẹ̀ fẹ́ni tó ṣe pé ẹ̀yin fẹ́ tà fún kókó máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ ẹ gbé kalẹ̀ fún ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́rin náírà òun náà sì ti gbà so ẹ ti tà fún un márúwá ọ̀kadà ti di tiẹ̀ látijọ́. nítorí sẹ́kù ni pé owó lọ jẹyìn hmm. tí ọ̀gá lówó san owó ní ọ̀sán kìí ṣe pọ́kadà lẹ́gbà padà èdèkà sì máa gbowó lọ́dọ̀ rẹ̀ nígbà tó bá wá di pé kò rówó san mọ́ tẹ́wọ̀n á kó ẹ ti gbé ẹsẹ̀ lé mọ́lẹ̀ tó ti san nígbà míì ó lè jẹ́ pé owó báyìí ló kù tí tí ó fi sátán èèyàn gba ọ̀kadà ẹ gba mọ́rúwà lọ́dọ̀ rẹ̀ tẹ́ńtowó tẹ́ ti gbà ṣáájú tẹ́lẹ̀ ẹ tó wò lẹ́ni sọ́mọ ọ̀dọ́ tí ń hmm. àbí ìwọ̀ fa wọn fòun sí lọ́dọ̀ yìí. so ìyànjẹ ni wọ́n ń pe lẹ́yìn lábẹ́ òfin ọlọ́ hmm. ẹnikẹ́ni tí a bá ti lè tajà fún níta ọ̀ọ́mà sanwó ẹ̀ díẹ̀díẹ̀ níjọ́ a bá ti gbé lé lọ́wọ́ ó ti di tiẹ̀ owó ló kù tọ́jẹ́ wá tí ọ̀bá rówó san gbogbo ọ̀nà tá a bá gbà láti rí pa gbowó wa á ràn yàn sí i àbẹ̀ kọ́sánwó wa torí ẹ̀ ni wọ́n ní kọ́mọ̀ bá dípò abẹ ni lórí owó ẹni hmm. kò burú ẹni tá a bá ta fún lábẹ́ àbúradà yóò máa sanwó díẹ díẹ kò burú kó fi nǹkan kan dógò fi dógò yóò wà lọ́wọ́ ẹni ra ọ̀kadà márùwà lọ́dọ̀ rẹ̀ bí san nǹkan yẹn òun náà ni mọ àwọn bá tà wọn gbowó tiẹ̀ tó bá kù sẹ́ńjì tó bá kù wọn kò lé ẹni tó rajà lọ́dọ̀ rẹ̀ tí ò lówó san wọn kò lè lọ́wọ́ eléyìí jẹ́ ti ṣe jẹ́ nínú nǹkan tó tún ta kò fi ọlọ́run ta gbọ́dọ̀ sọ́ra fún níbi máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ òun náà ni pé ẹni tó ti sọ pé oṣù mẹ́fà lòun ò fi sanwó ó ti wá san tóṣù mẹ́rin kọ̀ wá rí tóṣù karùn-ún san àwa sọ pé ńgbà tọ́jọ́ tó ọdá ti tà sí láì jẹ́ pé ó san a jẹ́ pé owó rẹ ti ń kù ọgọ́rùn-ún ẹgbẹ̀rún náírà yóò di ọgọ́fà ẹgbẹ̀rún náírà nítorí fífi falẹ̀ tó fi falẹ̀ eléyìí ò ní rìbá o lábẹ́ òfin ọlọ. jazakumullahu khairan sheikh ah, zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight nọ́mbà táwọn tá à ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà lè máa lò fáwọn tó ń bẹ lókè òkun plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lókè òkun ẹ má gbàgbé pé ẹ lè má darapọ̀ ní ẹ lè má darapọ̀ mọ́ wa ní ìkànnì youtube ẹ máa fi ọ̀làdùn níbẹ̀ lò wá Ah, ẹ máa rí bẹ́ẹ̀ tẹ́ bá ti rí bẹ́ẹ̀ ẹ máa fọ́lọ̀ rẹ̀ ẹ máa láìkí ẹ̀ bákan náà kẹ́ máa sọ̀sìkáìbù síbẹ̀ pẹ̀lú ah, kí ọ̀gọ̀rọ̀ èèyàn náà kó tún lè bá láǹfààní àti jẹ àǹfààní rẹ̀ ah, ṣé bí ojú òpó ìṣeéṣe kó tó di pé yóò já garaga ọ̀dà ìpè kan wọlé ọ̀dà ẹ lọ́run. aleykum salaam wa rahmatulah. àpàlà jimá wọ́n jẹ́ atọ́kọ̀ rẹ̀. àmì kí n béèrè yín. orúkọ mi ni sẹ́rífàtì abdulsalam láti sowó dé bùmọ̀sán. wọ́n fẹ́ di bàbá wa ni pé bíi kí dábọ̀ wà kéékèèké kéèyàn ó rà téèyàn lè rà kó fi máa ṣòwò àbí kò lè rà kó fi ṣòwò. ẹranko bí àwọn àgùntàn ewúrẹ́ ràkúnmí tàbí màálù hmm. wọ́n ní sáà lè rà ń kéékèèké kéèyàn máa fi ṣòwò ẹ lè rà kẹ́ẹ́ máa sìn ẹ̀sìn dìgbà tí ó tó tà hmm. tẹ́ẹ̀ta látàjèrè kẹta hmm. kò sí nǹkan tó burú mbẹ. owó tẹ bá wá pa mbẹ láti pọn owó yín tẹ bá ní tẹ́lẹ̀ zaka owó lẹ́ẹ̀ máa yọ fún. Hmm. àmọ́ tó bá jẹ́ pé ẹ rà ní kéékèèké pẹ̀lú ẹ̀mí pé ẹ fẹ́ máa sìn kọ́ máa dàgbà kọ́ máa bí sí kọ́ máa rẹ̀ sí kágùtà yín ó di ń tọ́pọ̀ kí màálù yín ó lọ jantirẹrẹ kí ràkúnmí yín ó so eléyìí zaka àgùtàn lẹ́yọ̀ fágùtàn hmm. zaka màálù lẹ́yọ̀ fún màálù zaka ràkúnmí lẹ́yọ̀ fún ràkúnmí nígbà tó ṣe pé ẹ̀yin ò ní fún pé kẹ́ ẹ bọ́ yó kọ́ dàgbà kẹta ṣùgbọ́n ṣe lẹ́ ní fún kẹ́ ẹ máa bọ́ yó kó fi lè máa pọ̀ sí kó fi lè máa rẹ̀ sí àjẹ́ pé zaka ojúlówó owó náà lẹ́ máa yọ èé ṣe zaka ayé tẹ́ ẹ bá tà sí torí ẹ̀ kò sí ní tó burú tó dáa ni kéèyàn ra àwọn àgùntàn kéèyàn ra màálù kéèyàn ra ràkúnmí láti ìgbà tí wọ́n wà kéékèèké kó sì máa tọ́jú wọn tí wọ́n fi dàgbà àmọ́ o tẹ bá wọn ra arú àgùntàn bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣe tọ́jú wọn lẹ́ẹ̀ máa ṣe náwó tọ́jú wọn kì í ṣe fẹ́ sọ wọn lẹ̀ kí wọ́n máa jẹ ká láàrin ìgboro níbi tí ò sí koríko lọ́sọ̀ wọn máa lọ kí ẹnu bóúnjẹ olóúnjẹ lórí iná tẹnu ewúrẹ́ fi bó tí wọ́n fi di pé wọ́n lọ kẹnu bọ oúnjẹ táwọn ẹlẹ́ni tó pèsè kábi tí wọ́n ń gbóúnjẹ pamọ́ sí yóò tún wá sọ wọ́n délé bi hmm. táwọn fi wá dàmí gbóná burúkú tí wọ́n dà léwúrẹ́ yín lórí tí ó di ewúrẹ́ abúlọ́rùn so àbí tí wọ́n tún máa ṣépè fún hmm. so irú eléyìí bíyàn ọba tó bá bọ́ máa ṣe kọ́ máa wùlẹ̀ ránṣẹ́ hmm. pàlákàrà. ọ̀dà ìbéèrè eléyìí tí ó tún wá ẹ dákun ẹ̀ àwa tí à ń fi àtẹ̀jíṣẹ́ sọ sórí Glo line ẹ má jẹ́ ká fi síbẹ̀ mọ́ orí airtel yẹn gangan ni ká máa fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí torí pé àní láǹfààní láti máa mọ ìpè lórí glo yẹn ẹ lọ́wọ́. wa alaikum salaam wa rahmatullahi ó kọ́ yín bí ẹ ti ń pè. kí ni ìbéèrè yín. ìbéèrè yín bí mo ní àkọ́kọ́ oní ìpè síláàtì mọ́lẹ̀ àti síláàtì kájíjà ẹjọ́ kí ni àlẹ́ yìí sọ nípa kíkà rẹ̀ kí ni bá ń ka lójoojúmọ́ àti kí nígbà wo lè yẹn ní máa kà á òkè ẹlẹ́ẹ̀kejì ta ó ní pé mo rí aláàtì owó tí wọ́n fi lórí owó mi láti báńkì bóyá bíi twenty naira bíi thirty naira lẹ́yìn mi gbèsè tí wọ́n fún mi ní aláàtì yẹn mo lè yọ thirty naira lọ́wọ́ mi bíi bíi bíi sàárà níbẹ̀ kí n jẹ yẹn torí pé mi ò jẹ́ fẹ́ lé kí n ká mi lé owó yẹn owó tí wọ́n fi fún gbà mí. ó ti yé. alhamdulilayi àkọ́kọ́ gbogbo alukurani la máa ké lójoojúmọ́ ẹsẹ hmm. pa àwọn ìyá ayọkà yà sí bí suratul mulk bí suratul sajda bí hmm. eh, suratul waqi'ah hmm. àbá àwọn sóra kan pé náà láàmú yàyọ kan lójoojúmọ́ táwọn á sọ àwọn sóra yòókù táàfin wọn apara táàsọ wọn sí pákó hmm. rárá gbogbo alukurani gbogbo alukurani lọ́lọ́run fẹ́ máa ké yọ kan pàtó tá à ń nítorí pàánà bíi ní ká kà ti ẹ̀ẹ́dání kan á jókòó yóò lọ sa kan tí wọ́n máa tanra rẹ̀ dànù alukur'an gbogbo ẹ̀ pátá ló yẹ kí mùsùlùmí máa ké hmm. ẹ̀ gbọ́dọ̀ pa tírọ̀ ọlọ́run láyún hmm. ẹ̀ gbọ́dọ̀ pátì kó wá jẹ́ pé ẹ̀yìn ké ẹ̀yìn ká ìyẹn sì fẹ́ sórí rẹ̀ lọ́la kíyámà hmm. tó wọ́n ní tí wọ́n bá fi tọrọ kọ́bọ̀ ẹ̀pìnì àbí sísìkún wọ àwọn báńkì kówó èlé tó lé lórí owó rẹ̀ ni o a sì ti pé ìwọ ni ká jẹ owó èlé lókun ìgbà téèyàn bá jẹ́ mùsùlùmí kó láti wá sí owó èlé ṣé nígbà tí mo rí pé tọrọ wọn fi kún nǹkan yọ tọrọ lápò mi ni wípé tọ gbogbo owó tó kù ní àkáǹtì owó tèmi ni o hmm. kìí ṣe owó èlé o bẹ́ẹ̀ ni tẹ́ bá ṣe bẹ́ẹ̀ náà pẹ̀lú àníyàn yẹn kò sí ní tó burú bẹ́ẹ̀. tẹ́ bá sì clear gbogbo owó èlé tó wọnú owó yíyan kẹ́ gbà ní báǹkì tẹ́ wá bọ́ lọ́wọ́ rẹ̀ bí ká fi kún owó tí wọ́n fi ń gbẹ́ gọ́tà tí omi ìtọ̀ omi ìgbẹ́ ọmọ gbà ládùúgbò àbí ká fi kún owó tí wọ́n fi ń kọ́lé ìgbọ̀nsẹ̀ ládùúgbò so gbogbo eléyìí náà kò sí tó burú ń bẹ àmọ́ kẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ náà pé kò ní láàdá bẹ́ẹ̀ ni kò ní láàdá torí gbogbo owó bú owó dọ̀tí ọlọ́run ọba kì í fúnyàn láàdá lórí ẹ̀ a sì gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ rẹ̀. asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa rahmatulahi kí ni ìbéèrè yín. ìbéèrè mi ìbéèrè mi tó wọ́n láàmì pé mo ní ọ̀rẹ́ kan tó jẹ́ pé bàbá wọn ti pa wọ́n láṣẹ pé ká máa ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ẹbí òun ìyẹn ní ojú ayé òun ni àbí lẹ́yìn ikú òun lẹ́yìn ìgbà tí bàbá wọn wá fún àwọn ẹbí lọ́wọ́ táwọn ọmọ yìí ládàra gbé bàbá ta nǹkan tó jẹ́ nǹkan ti bàbá bàbá wọn wọ́n máa ń fún wọn lówó fún wọn ní nǹkan àwọn ọmọ yẹn wọ́n máa ń pọ̀ padà ládàra wípé wọ́n fẹ́ yí àṣẹ bàbá wọn padà ọ̀rẹ́ mi wá bẹ̀rẹ̀ lọ́mí kí ni lóun lè ṣe láti má lu òfin ọlọ́run tó ní kí a má kọ kí òkọ ẹbí má tọwọ́ wa já àti láti má bẹ láti má ta òkú bàbá àwọn sílẹ̀ fáwọn ìbéèrè mi nìyẹn sà. alhamdulilayi bàbá tó ní kí àwọn ọmọ wọn má bá àwọn mọ̀lẹ́bí ọ̀hún sí lẹ́yìn kú òun kó wọn mú ọlọ́ta ni kó ń kálukọ́ ta kété síra wọn àṣekáṣe ìlànà kílànà wọn ni bàbá yẹn fi lélẹ̀. Hmm tọ́ba ń pé mùsùlùmí bá ní bàbá yẹn tó sì kú lórí ẹ̀sìn islam ẹ̀ṣẹ̀ ńlá náà ni bàbá yẹn dá torí kọ́ wọn bẹ ẹlẹ́dàá wa kò gbà kájá ẹni tí wọ́n máa jákun ẹ̀bí kéèyàn wá sọ àsọtẹ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀ wípé ẹ gbọ́dọ̀ bá àwọn mọ̀lẹ́bí mi ṣe lẹ́yìn kú mi irú ẹ̀ṣẹ̀ wo mọ̀lẹ́bí lè ṣe ọ́ so ìwọ ọsẹ lọ́n kú nígbà tó bá mọ̀lẹ́bí ṣe òòtún hmm. wá fẹ́ kó dúró lórí tiẹ̀ nìkan ó fẹ́ kó sàn lórí àwọn ọmọ káríkárí àìlèyà aburú ńlá ni o ẹ bùkátà láti gbọ́ ọ̀rọ̀ bàbá yín yẹn torí asinilọ́nà asinidarí abatẹnijẹ́ ni bàbá yẹn pẹ̀lú ìlànà tó fi lélẹ̀ hàn wọ́n bá àwọn mọ̀lẹ́bí mi ṣe tí mo bá kú irú ọ̀rọ̀ wò ẹ jẹ́ káwọn mọ̀lẹ́bí yín ó ṣàìdá sáwọn ọmọ yín káwọn ọmọ wa ti torí tí wọ́n ṣe sáwọn káwọn ó ṣèdájọ́ bó làwọn ó ti ṣe sí wọn hmm. lẹ́yìn náà ọlọ́run bò pé torí pé mọ̀lẹ́bí ń ṣàìdá sí ọ̀gá kó tún ta sí i nítorí pé ọlọ́run ni wala tastawi al-hasanatu wala as-sayyi'atu idfa' billati hiya ahsan fa idha alladhi baynaka wa baynahu 'adawatun ka'annahu waliyyun hamim ọlọ́run ní dáadáa àtàdé ò lè dọ́gba ẹni tó ṣe dáadáa síyàn àtẹni tó ṣàìdá síyàn wọn à lè dọ́gba hmm. ẹni bá ṣàìdá sí ọ dáadáa ni kí wò ṣe sí hmm. ọlọ́run ní ẹni tó jọ́ta rẹ̀ látàrí pé wọ́n fi dáadáa pàdé àìdá rẹ̀ yóò ọ̀gá ni tí wọ́n wá fẹ́ máa hùwà burúkú wípé bàbá mi ti sọ àsọtẹ́lẹ̀ àsọtẹ́lẹ̀ rere wọ́n pe lóyún àbá sọtẹ́lẹ̀ ẹ̀bù anabi sallallahu alayhi wa sallam la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq ọ̀tọ́ ká gbọ́rọ̀ sí ẹ̀dá kan lẹ́nu ní ìgbọ́rọ̀ sí ni lẹ́nu tí ó mú ni sẹ́lọ̀ torí ẹ̀ bàbá yín fẹ́ kẹ́ sẹ́lọ̀ ni ẹ má gbọ́rọ̀ sí bàbá lẹ́nu bẹ̀ yẹn ẹ di àwọn mọ̀lẹ́bí mú ẹ ṣe dáadáa sí wọn ẹ máa tọrọ àforíjì fún bàbá yín lórí àṣìṣe tó ti ṣe àtàwọn àṣìṣe míì tó ṣe káwọn bá kó foríjì gbogbo wa. sọ̀rọ̀ sì rí i pé ńgbà tí wọ́n ta dúkìá tí àwọn àtàwọn bàbá yín jọ ni èyí tó jẹ́ pin bàbá yín wọ́n náwó rẹ̀ sí ẹ bá dàá kòtò ni kẹ́ ẹ dàá kànga so kẹ́ pé ẹ̀yin ọ̀mọ̀ wọn rí torí bàbá ti ní kẹ́ ẹ má bá wọn sí kẹ́ ẹ má bá ta ni sí. èèyàn á máa mú ọwọ́ ara rẹ̀ kọ́ sa aládàáda nù so mọ̀lẹ́bí mẹ́sẹ̀ rí nìyẹn ara yín ni mọ̀lẹ́bí yín Hmm. so ẹ sì lè mú ikùn yín kẹ lẹ́ǹbà sọ̀tá ẹ lè mẹ́sẹ̀ kẹ lẹ́ǹbà sọ̀tá hmm. ẹ lè mórí kẹ lẹ́ǹbà sọ̀tá so ara yín náà ni mọ̀lẹ́bí yín hmm. so bàbá ṣàṣìṣe àṣìṣe bàbá àforíjì ni kẹ tọrọ fún wa ẹ sọkùn ẹbí pọ̀. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ́ ibi ẹ ti ń pè orúkọ mi kamaldin abdulkareem niger republic. kí ni ìbéèrè yín máa kí yín máa ti kí àwọn iṣẹ́ kọ wa. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ wọ́n fẹ́ kí àwọn iṣẹ́ kan bá ṣàlàyé kan ṣàlàyé fún mi nípa rẹ́ṣọ́wá kí ni tí ń jẹ́ rẹ́ṣọ́wá. ṣé tí a bá fẹ́ gbaṣẹ́ níbi kẹta pọ̀ ṣé yẹn wá fún wọn ní nǹkan torí pé kí fẹ́ràn lè bọ́ sí yẹn lọ ṣé rẹ́ṣọ́wá ni àbí kì í ṣe rẹ́ṣọ́wá. eléyìí ni ìbéèrè mi alákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ kan ni mo gbà mi ò wá lò ó lè fi ṣiṣẹ́ yẹn mo wá bùkátà lọ́dọ̀ ọmọ ìyá kẹ́tù kọ́ yá mi lówó iṣẹ́ yẹn tí mo bá padà owó yẹn bá padà wọlé ń fún léyìn báyìí tó ìbéèrè mi wá ni ṣé fún tí mo fẹ́ fún ni mímí mo fẹ́ fún látọ̀dọ̀ mi mo sọ fún léyìn báyìí mhm. ṣé rìbá ni àbí kèsè rìbá eléyìí ni ìbéèrè mi insha Allah. alhamdulilayi tí wọ́n pè ní rọ́ṣùwà àrẹ́ṣùwà lédè lárúbáwá òun náà ni owó bọ̀nù hmm. owó àbẹ̀tẹ́lẹ̀ so haram ni lábẹ́ òfin ọlọ hmm. so ẹ sì rí i pé owó àbẹ̀tẹ́lẹ̀ yẹn ó ti di tọrọ fọkálé ní gbogbo àwùjọ lónìí so gbogbo nǹkan tí ẹlẹ́tọ̀ọ́ sí tọ́ yẹ kí wọ́n fún yín lẹ́tọ̀ọ́ yín ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n ń fẹ̀tọ́ dùn ẹlẹ́tọ̀ọ́ hmm. nítorí wọ́n sọ pé ọ̀háwọ́ kò tọ́mọlúàbí rẹ̀ sí hmm. ọ̀ sọ́wọ́ kú dúró ọ̀ wá rá wọn so gbogbo irú àwọn àwà burúkú òun náà nìwà tó ti gbalẹ̀ ayé kan àríṣùwà kabiratun min al-kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá anábà muhammed sallallahu alayhi wa sallam oní la'ana Allahu ar-rashi wal-murtashi ọlọ́run láàánú ẹni tó fúnni ló wà bẹ̀tẹ́lẹ̀ àtẹni tó gbàjẹ́ so kìí ṣe nǹkan tó dáa rárá ẹ̀rí tá a bá lè jáwọ́ ńbẹ̀ ìlọsíwájú tó ga bá wa ní gbogbo àwùjọ tá a bá wà so a máa ṣe tọ́tọ́ gẹ́gẹ́ bó ti tọ́ lásìkò tó yẹ fún gbogbo ẹni tó tọ́ sí. Hmm. ṣùgbọ́n nígbà táwọn bá ti jẹ́ pé láì gba àbẹ̀tẹ́lẹ̀ àní ṣiṣẹ́ tó yẹ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó máa dàrú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó máa bàjẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwa láfíríkà àti ní ọ̀pọ̀lọpọ̀ àyè láyé nìsín àbùkátà kẹ́nìkan ẹ̀sẹ̀ sí wáàzì eléyìí fún wa. Hmm. fáìlì tọ́wọ́ à ń tòsí wọn ò ní rí nígbà tí ìwọ ọ̀bá ti fún wọn lẹ́gùn jẹ hmm. wọ́n lè sọ pé fáìlì yẹn ó ti rodò lọ́ọ́ mú mi awo àti ti àrí báyìí ti ń bẹ nítòsí mm. ẹ má ti sọwọ́ kú dúró sí wọn báyìí báyìí ọba yọjú ọ̀pọ̀lọpọ̀ àìmọye ẹni tó ti yẹ kí wọ́n ti sáìnì ìwé rẹ̀ ti ń bẹ lọ́dọ̀ àwọn onísàn rẹ̀ nítorí pé wò ó mú nǹkan kan wá wà mm. àìmọye ẹjọ́ tó wà nílé ẹjọ́ tá a mẹ́ni tó jàre látàrí ẹjọ́ tí wọ́n rò tá a mẹ́ni tó jẹ̀bi a sì gbé àrífẹ́lẹ́bi a gbẹ́bi fáláre nítorí pé ẹni jẹ̀bi rówó ó kó kalẹ̀ fún wa a wá gbé àre fún un nígbà tí ẹni tó láre tí ò rí nǹkan kan fún wa agbẹ́bí fún un wọ́n ní bọ́bá ẹ̀ pọ̀ bá lóòótọ́ ọmọ àgbàrí rẹ̀ ń jọ gbèǹde <laughs> àmọ́ ń bí ó kí mm. ọjọ́ ọmọ àti tún wà ara rẹ̀ ṣe mm. ẹgbẹ́ rọ̀ mm. so gbogbo nǹkan wa bàjẹ́ ọlọ́pàá lójú ọ̀nà òun náà tún gbẹ̀gún jẹ́ ọlọ́kadà ní ìsìn ẹ̀ ní bílíìrì ìwé ọ̀kadà rẹ̀ ó yẹ tí wọ́n jí ni ẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀kadà òun náà ni wọ́n ń ṣàfẹ́kù rẹ̀ àjàjà ọ̀kan tí máa rí gàngàrà bí ẹṣin <laughs> so wọ́n ni wọ́n bá gbé inú ilé alẹ́ nìkan sùn inú ilé ó tún dé chain ọ̀kadà ó dè má rẹ̀ lẹ́sẹ̀ <laughs> ó dè kan mọ́kadà ó dè má nígbà tí ilé ìmọ̀ tẹ́sẹ̀ rẹ̀ nìkan wọ́n bá <laughs> wọ́n ti gbé ọ̀kadà lọ. so dípò kọjá pé àwọn ọlọ́pàá wa tí wọ́n jágbófinró àmọ́ kí wọ́n gbìyànjú àmọ́ iṣẹ́ wọn náà ibi tó fi láàyè là ń sọ mm. gbogbo ẹni tí ń gbọ́kadà kọjá ó yẹ kó máa fìwé tó fi rà hàn hmm. torí pé tí máa ń fi hàn èyí tí wọ́n ń jí ọmọ fojú hàn hmm, hmm. yóò sì máa dájú pé ń ṣiṣẹ́ yín bí iṣẹ́ ó lè ó dínkù láwùjọ wa ọlọ́kọ̀ náà ti ń gbọ́kọ̀ lọ wíwíwí eré burúkú ẹ̀dá dúró stop and check ó gbóbi kíbi lọ́wọ́ àlàyé ìwé ọkọ̀ yín kó afẹ́ rí tó tó bá sì jẹ́ pé ẹ fẹ́ mọ̀ pò náà ló lọ́kọ̀ àbí èso ń lọ lọ́kọ̀ látara driving license ẹ mọ̀ pò ń lọ lọ́kọ̀ hmm. torí tó kọ bá ti jọra wọn ok driving license kò bá particular ọkọ̀ mu bó ní bó ló ṣe jẹ́ sọ́lọ́kọ̀ ló gbé fún ọ ó ló gbé fún ọ nílùú òkèèrè ọgbọ́dọ̀ mú permission wá tọ́lọ́kọ̀ fún ọ a written note hmm. wípé mi mo gbé mọ́tò mi fún wípé kó kó gbé jáde hmm. so eléyìí láti mọ̀ ẹ́ pé kì í sọkọ̀ tí so nítorí pé eléyìí tó bá kẹ́ ń ṣiṣẹ́ bíi sẹ́ni à ó lè ó lè ó dínkù láwùjọ hmm. so ẹ̀ tẹ́yàn bá tẹ́yàn kan bá ti wá dé ọlọ́kadà ó ní iye tí wọ́n san àwọn ọlọ́kọ̀ náà ó ní iye tí wọ́n san ìlọsíwájú náà sì wá fẹ́ wá ǹjẹ́ a máa sọ pé wọ́n ṣe bẹ́ẹ̀ lo òyìnbó òyìnbó làwọn ni hmm. áfíríkà làwọn ẹja àwọn náà tún ti wá sí hmm. so ẹ̀gún jẹun haramu ni lábẹ́ òfin ọlọ kọ̀tọ́ ká máa gbà haram èèwọ̀ kéèyàn fún yàn èèwọ̀ ni kéèyàn gbà sọ̀rọ̀ ẹ̀yin náà dán òdodo wò ẹ rí i pé yóò yọ yín yàtọ̀ sí gbogbo à ń gbẹ̀gùn jẹ àti nǹkan kan wọ́n ní tó bá yẹ kó àwọn bá gbaṣẹ́ iṣẹ́ táwọn wá gba àwọn olówó táwọn fi ṣe àwọn wá lọ yáwó lọ́dọ̀ ẹnìkan àwọn wá fohùn sílẹ̀ pé tí iṣẹ́ yẹn táwọn bá ti gbà táwọn bá ṣe ìwọ náà gbà yé báyìí eléyìí owó èlé ni nítorí pé ní ìsìn èlé ni wọ́n fẹ́ gbà wọ́n gán lọ́sọ́dẹ̀lì Hmm. ẹni tó fẹ́ yọ lówó kò béèrè lé ìwọ gan lọ sọ́dẹ̀ lè tó hmm. yọ yọ lówó láàrin rẹ̀ sọ́nà ọ̀fẹ́ yá one million ọ̀yọ́ one million wọ́n sì lọ sí iṣẹ́ tó fẹ́ ṣe hmm. ọlọ́run ọbọ̀ ṣe yọ ọbọ̀ fàlùbáríkà sí ọlọ́run ti ní kó ṣe owó padà já sí five million ìgbà tó wá dá one million rẹ̀ padà ẹ̀ka ó pé ẹ̀ṣẹ̀ǹgà ọlọ́run sanyí lẹ́sàn-án rẹ̀ ọlọ́run jẹ́rú yẹn pọ̀ láwùjọ kó tó pẹ́yìn dà ó sì tún á mú two hundred thousand o tún mú one million mi ò ní eléyìí o èmi mo bùn yín láì jẹ́ pé ọyá alábẹ́ májẹ̀mú pé ń fi nǹkan kún tọba ti yá alábẹ́ májẹ̀mú pé à ah, ọgbádùn mi kó ti délé so eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh o kàn yíyá tí ń pè yín. naam abdulwasi láti imorod. naam kí ni ìbéèrè yín a kí àwọn dọ̀tọ̀ wa kọ́lọ́mbà lékún ẹ̀mí wọn nínú ẹ̀sìn sáfún ọ̀hún papọ̀ ọ̀pọ̀ lọ́ba àṣàlẹ̀ fún ìbára fún un. ẹ nǹkan tí mo fẹ́ fún yìí pé ní kíkà kọsẹ̀ báyìí pé táwọn mùsùlùmí kan bá wà mhm. ṣé pé àwọn òbí lọ máa ti láti rárá rárá rárá wọ inú ilé náà ti ń kírun mhm. títà wa yìí alóríṣiríṣi bí àwọn pakistani bengali kọ̀ọ̀kan wọn lọ máa láti inú ilé ni ilé ni sọ láti mú ṣé irú àwọn bẹ́ẹ̀ náà ṣé mùsùlùmí òdodo náà la máa fi wọn. because ànábì ọmọ sọ ní kámọ̀ wáyé tí mo ní ìsọ̀lì gbogbo inú ànábì mọ́ṣáláṣí rẹ̀ ti gbọ́ kókó àwọn ilé ìpinnu ilé náà ti ń kírun sí yẹn ọ̀kan ẹlẹ́kejì mhm. ni pé ìgbà tí akíhun júmọ́ àlè tó ó dàbí pé mo ṣe mistake kan ìgbà tí ìmọ̀ọ́mù yẹn rùkù ní rùkù arákùnrin ó forí kanlẹ̀ but àgbọ̀n nǹkan tó ń sọ ìgbà tó wá forí kó tó dìde tí mi dìde pé ó yẹ ká forí kanlẹ̀ ẹlẹ́kejì mo kàn rí iná lọ wíwé mi ni mo ṣe mistake ní ìjọ ti ẹlẹ́kejì yẹn ìgbà tí mo wá dìde padà lọ sí òkè bí àfihàn máa forí kanlẹ̀ ẹlẹ́kejì mo wá ń rò bí àti mo forí kanlẹ̀ àti mo forí kanlẹ̀ so ìgbà tájà kí n tán báyìí sùn lórí sáà ìgbà tá sálámù ṣe sùn lórí sáà so mo mọ̀ pé ṣé irun yẹn ṣe é pẹ̀lẹ́ àbí tó náà tó táwọn tó tọ́ àwọn bá ìlú àpàlàkà. ó ti yé inṣàlá. ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa àwọn mùsùlùmí tó sọ pé wọ́n yìí lọ sí mọ́ṣáláṣí ẹ̀sìn mápèjúwe wá pẹ̀lú bí àwọn pakistani bangladeshi so àti irú àwọn afghanistani so tó yẹ kí wọ́n lè má lọ sí mọ́ṣáláṣí indonesia. Hmm. so àwọn ọmọ India Pakistan uh, Afghanistan nǹkan hmm. kan so àwọn eléyìí ẹni tó ṣẹlẹ̀ ni pé wọ́n ń tẹ̀lé madhabu imam Abu Hanifa rahimahullah hmm. lọ́dọ̀ imam Abu Hanifa bẹ́ẹ̀ náà ni imam Malik àwọn ní kì í sọ̀rọ̀ ẹni ká lè ká lọ sí sọ mọ́ṣáláṣí so àyè lọ sí sọ láti mọ́ṣáláṣí lọ́dọ̀ tiwọn wọ́n ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so ṣùgbọ́n ìtọ́dọ́gba tẹ́lẹ̀ mú wa tí sunna anabi sallallahu alaihi wasallam tọ́ka sí bákan náà al-Qur'an ó ní ẹni ká máa fi sọ láti ń jẹ máa pàápàá jùlọ so àwọn eléyìí wọn aláìgbẹ́sìn yé ni wọn hmm. so àwọn ẹni tó jẹ́ pé àgbọ́yé wọn dorí kodò làwọn eléyìí hmm. ẹ̀ sì ní sáláì ríru rẹ̀ náà lọ́dọ̀ wa nàìjíríà ń bí ẹ̀ rí i pé tó máa ti fẹ́ nìkan ṣe lè máàmù mọ́ṣáláṣí júmọ́ kò tún ní wá mọ́ṣáláṣí mọ́ àfọ́jọ́ júmọ́ ọjọ́ júmọ́ lásìkò júmọ́ hmm. kí ló dé bàbá ẹ̀ mọ́ wá mọ́ṣáláṣí lọ́jọ́ yòókù ni yóò sọ pé ìmáàmù Jamiu <laughs> ìmáàmù jamiu kò gbọ́dọ̀ tó lẹ́yìn ìmáàmù rátìbì. <laughs> <laughs> ọlọ́lọ́ mọ ibi táwọn àgbọ̀ yìí odò ti wá ìwọ sẹ́kọ̀ ó yẹ kó lọ sí sọ láti jàmbá kò yẹ kó pa sọ láti kì í jàmbá àwọn àti torí láwàní kan pé wọ́n gbé ọ ní láwàní ìmáàmù jamiu ìwọ tún gbọ́dọ̀ sí sọ láti lẹ́yìn ìmáàmù rátìbì kò burú ẹ méjèèjì fún ẹjẹ́ ọjẹ́ jamiu kó tún jẹ́ rátìbì nígbà tó yẹ kó wọn gbọ́dọ̀ tó lẹ́yìn ẹlòmíì hmm. ẹ jẹ gbogbo yẹn máa tó lẹ́yìn àmọ́ kó máa lọ dáṣọ láti sẹnu lè nkọ so wọn lọ wọn lọ ṣe sọ láti ń jẹ máa nígbà tá a fọjú tọrọ yọ̀ǹda kánàbì sallallahu alaihi wasallam ojú kó wọn máa ṣe sọ láti lé hmm. ànábì kọ̀ fún oníṣòwò hmm. máa gbọ́ pé ìtàn bá pé pé ó lóun máa ń gbọ́ ó ní kò sí àyè fún ẹ láti máa ṣe sọ láti inú ilé rẹ so bó wàá ní wọn tójú rẹ ọ̀fọ̀ ọ̀yarọ òdìtí ọ̀fọ́jú ọ̀ á máa ṣe sọ láti inú ilé rẹ ọ̀ á ká ọ̀ kẹgbẹ́ obìn àwọn obìnrin wọn sọ pé sọ láti tí wọn nulẹ wọn lọ láti kó wọn ṣe mọ́ṣáláṣí lọ hmm. àmọ́ pin mọ́ṣáláṣí anabi hmm. sallallahu alaihi wasallam sọ pé afdalu salati rajul ma kana fi baytihi illa al-maktuba eléyìí tó lọ́lá jù nù sọ̀láàtì tọkùnrin bá ṣe lè tó ṣe ń lè rẹ̀ àyàfi tọ̀rọ̀ àyàn hmm. ọ̀rọ̀ àyàn mọ́ṣáláṣí lọ́lọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ní àwọn wò pé àwọn ṣe ṣe àṣìṣe ní sọ̀láàtì jùmọ̀ á tó ráwọn òforí kan lẹ́ẹ̀kejì sòrò ńgbà tẹ ti rántí pé ìforíkanlẹ̀ lẹ́ẹ̀kejì wọn ẹ ṣe ìforíkanlẹ̀ lẹ́ẹ̀kejì tó láàṣì tó ẹ wàá lọ bá lè máàmù lórí ìdùn tó ẹ máa bá sọ láti yín lọ. àìṣe bẹ́ẹ̀ eléyìí tó túmọ̀ sí pé rákà alákọ̀ọ́kọ́ nǹkan lálàáfíà nù. tí rákà ẹlẹ́ẹ̀kejì bá lálàáfíà tiẹ̀ ẹ ṣe rákà kan kún ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ti di ta alákọ̀ọ́kọ́ nù. tó ẹlẹ́ẹ̀kejì tẹ́ wàá ṣe padà ní ó jẹ́ kí sọ láti yín wàá pé nìsín nígbà tí ẹ bá wá sálámà ẹ wá ṣẹ̀ṣẹ̀ forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ń tiyín nígbà tí lè má mu sálámà yẹn ò ní sálámà ẹ dìde ẹ múra tẹ́lẹ̀ kejì wa tẹ́ bá ti wá ṣe tẹ̀sánhùd tẹ́ sálámà ẹ̀yìn ìgbà náà lẹ́tún forí kalẹ̀ lẹ́ẹ̀mejì torí àwọn àfikún tó ti wọnú sọ láti yàn nínú rákàtí ìforí kalẹ̀ rẹ̀ ò pé méjì. ọlọ́run. sàlámù aleykum sàlámù rahmatulah ọkọ níbi ẹtí ń pè yìí. àbdulrasaq ọdún ìpè. láti èkó. kí ni ìbéèrè yín. ẹ bèèrè lọ ṣètò àárín pé ẹ kọ́ máa yànnà lọ sí ìyàbá tí wọn bá ti dọ́rọ́ fi tí wọn títí díjọ́ kejì tó máa ṣe tó máa pàṣípọ̀ kí lójú ṣe lẹ́yìn rẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé ìfẹ́ bèèrè pé kí èèyàn bá jẹ́ nàṣọ́ra tó wàá ṣaláìsí kí lójú ṣe ọmọ lórí irú obìnrin bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé. ẹja dá tó méjì ń bá wọn ṣẹ gbọ́. ẹ̀jẹ̀ bá ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹni pé bí ọba bímọ yóò hmm. rà ní ìgbàláàyè láti pa àkíkọ ní ìgbà tí ó bímọ rẹ̀ ṣé lẹ́yìn ọdún bíi mélòó kan ṣe ṣé èèyàn lè pa àkíkọ ẹ̀ àti pé irú ẹran wo lè rẹ̀ fi pa àkíkọ ọmọ. alhamdulilayi ojúṣe òbí lẹ́yìn ìgbà tẹ́ bá bímọ ó náà ní kẹ́ dúpẹ́ fọlọ́ nítorí pé tẹ̀ra ńlá lọ́lọ́run ṣe fún yín hmm. agbára yín kọ́ ẹ máa ṣe yín kọ hmm. ẹgbẹ̀rún péjì èèyàn ń bẹ tọ́lọ́wọ́n bò fún bí hmm, hmm. ọ̀pọ̀ yẹn ló lóyún tí ò padà dọ́mọ tó bá ní kí ìyàwó yín ọ̀rù rẹ̀ kọ́ sọ̀rí dúpẹ́ bákan náà bí sọ láti sí létí kó lè bá pé ọkọ máa ró nínú etí ọmọ yẹn gbogbo ara òun náà ni gbólóhùn tó ní ìjẹ́rìí pé kò sí nǹkan kan kò sọ́ba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah hmm. gbólóhùn tó tún ṣe àkójọpọ̀ pé òun tún jẹ́rìí lódodo pé ànábì wa Muhammad sallallahu alaihi ìránṣẹ́ ọlọ́ọ̀ni so bákan náà gbólóhùn tó tún ní àsọọ́lẹ̀ pé ayé tèmi wáyé o ọlọ́ọ̀ni mọ̀ ń bọ̀ wá sí hmm. so eléyìí ni nǹkan táwọn kọ́ sọ sí ọmọlétí lẹ́yìn eléyìí báyìí ọmọ wa yẹn à ń kájẹlẹ́nu kájẹlẹ́nu kájẹlẹ́nu tí ó fi dàbí pé gbogbo ìta jẹ náà ti di tọ́ tó ti tó gbé mì á wàá tọ̀ sí lẹ́nu sòtá bá ti tọ́ sí lẹ́nu àti ṣe nǹkan tó yẹ ká ṣe fún ọmọ wa nìyẹn títí tí ó fi wá dijọ́ keje hmm. wá dijọ́ keje ọmọ yẹn á fàárí fún so á sọ lórúkọ bọ́ bá wù wá ká ti sọ ló kọ́ ọ́ lẹ̀ kó tó péjọ́ keje súnà náà ni. Hmm so tó bá sì jẹ́ pé tó dijọ́ keje kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò bàjẹ́ tó eléyìí jẹ́ ó ti ṣe jẹ́ mìíràn tẹ́ bá dábẹ́ fún ọmọ yín kùnrin lọ́jọ́ keje yẹn náà kò sí tó burú bẹ́ẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ mìíràn wọ́n ní tó bá pé òbí èèyàn ó kú ẹni tí ń ṣe nasraniya kí ni tó jójú sèèyàn ojúṣe èèyàn ni pé kó tó di pé wọ́n kú láti gbìyànjú pẹ̀lú wọn pé kí wọ́n di mùsùlùmí nítorí pé gbogbo oníkálukú wa iná ló wù kọjá pé tọ́lọ̀ ń bá kádàrà kájọ màlìjánà kárí bàbá wa ń tòsí wa kárí ìyá wa ń tòsí wa káwọn ọmọ wa náà wà ń tòsí wa iye kan mọ̀lẹ́bí àti ara wa kájọ wà lálìjánà ọlọ́run dákun mọ́sà ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa. sòyà mọ́ ìwo wa ni ọmọ ń bẹ lálìjánà ìyá bàbá ń bẹ náà ah ó burú kọ́lọ̀ mọ́ fi ṣàdánwò fún wa. sòun torí ẹ̀ arójúṣe wa tó yẹ ká mójútó nù ìgbà àjò káàárẹ̀ ìkànnà èsì bá dúró de kí bàbá wọ́n kú kí ìyá kú lórí àìṣe islam màánà láti á máa béèrè kékin lójúṣe wa ó ò ti sojúṣe nígbà tójúṣe nítumà ní ìsìn kò sẹ́ni tó bẹ ọ̀sẹ̀ kankan hmm. tí bàbá rẹ̀ màmá rẹ̀ bá ti kú sórí ìlànà tí èsì islam ìwọ gẹ́gẹ́ bí ọmọ tó ti jẹ́ mùsùlùmí kò sójúṣe kan tí islam gbà pé kò sí ń bẹ̀ yẹn nítorí àwọn ọmọ yòókù táwọn bá kù lórí ẹ̀sìn tí bàbá rẹ̀ fi kú tíyà rẹ̀ fi kú àwọn ni wọ́n máa ṣèyàn kìí ṣe tẹni tó jẹ́ mùsùlùmí torí ìyá rẹ̀ bàbá rẹ̀ náà ti mọ̀ pé islam ò pé òun kò sí ní tóun ó fi ṣe ìdínà tó wọn fi gba islam lójú ayé wọn kí wọn ló dé tó ti jẹ́ pé wọn bá ńgbà wọn bá wá kú tán ìwọ wàá mọ wá sòṣùkà láti gbẹ́rù tí èsì ti ẹrù torí ẹ̀ òfin Ọlọ́run bá dá lórí pé ẹni ọba ti kú sórí islam kò sójúṣe kan tí islam gbà kẹ́ni tó fi sílẹ̀ sáyé bí ọmọ pé kò ṣe lórí ẹ̀ àbọ̀bì pé kò ṣe lórí ẹ̀ ẹ má gbàgbé pẹ́ẹ́lí máa darapọ̀ mọ́ wa ní ìkànnì youtube ẹ máa fi rádùn níbi lò wá ẹ sì máa rí wa bá a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ kìtìkìtì ẹ̀ lọ́wọ́. alo salamu aleykum. aleykum salaam wa rahmatulah o kò ní ibi ẹ ti ń pè yìí. ìwádìí pàṣẹ mi láti dàbọ̀. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé a rí ọmọ ìyá kan tí ń ṣe àìsàn tí wọ́n gbé lọ sí tù tí kò rí wòsàn

nínú àwọn sábàbí tọ́lọ̀ máa fi ṣèpẹ̀sẹ̀ rẹ fún mùsùlùmí lópin ìgbà tó bá pé mùsùlùmí láàrẹ̀ ṣe. ebi pé nàbì sallallahu alaihi wasallam sọ pé bẹ́ẹ̀ gún lásán bá gún mùsùlùmí ọlọ́run fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ̀ rẹ fún un. torí ẹ̀ tá rẹ̀ bá wá sí yẹn ẹ má ti torí pé ẹ̀ ń sojú kòkòrò kọ́ gbádùn wá gbé tayọ bí tọ́ yẹ kẹ́ wá ìwòsàn sí. sobola ọsibítù ń bẹ ń tòsí ọ ń bẹ ń dènà jìnnà ẹ gbé aláàárẹ̀ yín lọ sọsibítù ọsibítù tó dájú pé wọ́n ní irinṣẹ́ wọ́n sì ń tọ́jú aláàárẹ̀ wọn ní pátì nítorí owó tí wọ́n fẹ́ẹ́ gbà wọ́n kọ́kọ́ pátì káàárẹ̀ wọn kó tó kọ́kọ́ dá méjì ẹ débi kan náà hmm. so ibi tí wọ́n ti tètè tí wọ́n ti tètè yára sí ẹ gbé lọ bẹ tọ́lọ́run bá wá fún wọn ṣe ọlọ́run ló máa ń fún yẹn ṣe àdúpẹ́ hmm. fọ́lọ́run tọ́lọ́run fún wọn ṣe so a jẹ́ pé wọ́n ní ah, ẹgbẹ́ kó o jọ agbára wọn lọ torí hospital náà jẹ̀bi ńgbà mí pé àwọn ní kí ẹgbẹ́ kó o jọ agbára wọn lọ torí tẹ́ bá fi sílẹ̀ sọ́dọ̀ wọn gbogbo ọ̀nà tí wọ́n mọ̀ gbogbo ọgbọ́n tí wọ́n máa dá iná wọn ti dá wọn rí pé kò ṣiṣẹ́ so owó ọ̀ma ka mítà owó ọ̀ma kà kò ní dúró hmm. so owó yìí ọ̀pọ̀ ó lè jọ agbára yín lọ torí ẹ̀ wọ́n sì sọ pé ẹ máa gbé lọlé hmm. so ṣùgbọ́n àgbọ̀yé ti Yorùbá onípéǹgbà wọn bá ní ẹ máa gbé lọlé ẹ lọ fọwọ́ ọlé jẹ bóyá àgbọ̀yé hospital náà nígbà mi ẹ lọ fọwọ́ ọlé jẹ ìyẹn nígbà máa lọlé babaláwo ẹ máa lọ lé àlùfáà ẹ máa lọ lé ẹ máa lọ lé gbogbo yẹnwò a'udhu billahi minash shaitani so ẹ ti máa pa àwọn oníyẹnwò àtàwọn onífà àtàwọn babaláwo náà bá rẹ bá sí nwoke kí wọn gbà wọn náà lọ sí lọsítù. ìtọ́jú. kí ni náà ìtọ́jú ni ìjọba àwọn ni wọ́n koko. wọ́n nínú kòkó <laughs> damunu. so nítorí ti eléyìí ìtumọ̀ ó súnmọ́ kó jẹ́ pé àárẹ̀ yìí àárẹ̀ ọlọ́jọ́ ni hmm. so ẹ máa bẹ́ lọ́n fún wa hmm. so ẹnì kẹ́ gbé lọ lé ni ẹ máa bẹ́ lọ́n torí pé lẹ́yìn ọ̀sìtì wo lẹ̀ bá tún gbé lọ hmm. so ibi tẹ́ni tí ń wá wá kú wa náà lèèyàn ti rí rèkórè tí mùsùlùmí àlọ́ kú sílé babaláwo kí láti fẹ́ pé lẹ́yìn ọlọ́kú sílé alágbègbà kí láti fẹ́ pé lẹ́yìn ọlọ́kú sílé oníyàwó àbọ̀lọ́ kú sórí òkè kan. so eléyìí gbogbo ọ̀tọ̀ ẹni tó bá kúkú bá àwọn tó kú síbi tí ọ̀dà tó kú síbi tí ọ̀dà tó sì jẹ́ pé ńgbà wọn gbé débẹ̀ òun náà máa ti ń ṣe hmm. ó sì máa bi táǹgbò ń lọ kọjá ń pátá a gbọ́dọ̀ ṣe sọ láti sí lára. Hmm. ṣùgbọ́n ìgbà tá ń gbé lọ ó ti fẹ́ bọ́ọ̀n hmm. kò mọ bí táǹgbò ń lọ ibi tó dáa níbi tí ọ̀dà kọ̀ mà ni wọ́n fi gbé débẹ̀ a ní ka ẹ̀sùn sóun lọ́rùn wípé òun lọ lọ kúkú síbi tí ọ̀dà ó kú mùsùlùmí rárá ẹni tó gbé lọ lọ́daràn nítorí pé òun ọ̀ma ti ń ṣe bóyá òru ni wọ́n gbé lọ bóyá ọ̀sán ni kódà kan màmá sọ eléyìí kò sẹ́lọ̀ mùsùlùmí náà lákòókò ẹni tó ṣẹ́kù láyé òun lọ dáràn so ẹ wò síra wọn báyẹn lẹ́sìn máa ta lẹni tá a sì sọ láti sí lánàá wọn ta láà ta kété sí. Naam ẹ má gbàgbé pé lè máa darapọ̀ wa ní ìkànnì youtube ẹ máa fi ọ̀làdùnní délé wa ẹ máa láìkì ẹ máa share rẹ̀ ẹ máa fọ́lọ̀ rẹ̀ kẹ́sì tó máa subscribe síbẹ̀ pẹ̀lú kí ọ̀gọ̀rọ̀ èèyàn náà ká tó lè bá láǹfààní àti jẹ àǹfààní ètò yìí zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ìbéèrè yìí wá látọ̀dọ̀ mahmood ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́hùn wọ́n ní àwọn rí mọ́ṣáláṣí kan tó jẹ́ pé wọ́n ń ṣe júmọ́à pẹ̀lú fífi àlàfo sílẹ̀ tàgàlà síra ẹni torí covid-19 wọ́n sì ń ṣe kútúbà lédè yorùbá táwọn gbọ́ àwọn tí wọ́n rí mọ́ṣáláṣí míì tó jẹ́ pé wọ́n ń ṣe júmọ́à pẹ̀lú èdè míì táwọn ò gbọ́ ṣùgbọ́n tó yẹ pé wọ́n ń kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ nàbí sùlùlẹ̀ islam ṣe ti fi kọ́ wa wípé ká máa ṣe àwọn sọ̀làwà tiwa ṣé àwọn lè ṣe júmọ́ àní mọ́ṣáláṣí tí wọ́n ti ń sọ èdè míì táwọn ò gbọ́ yìí àbíbò. alhamdulilayi ó lè ṣe sọ̀láàtù jùmọ̀á lẹ́yìn gbogbo mùsùlùmí hmm. ó ṣàdọ̀ lójú pé mọ́ṣáláṣí àwọn mùsùlùmí lọ wọ̀ èsì mọ́ṣáláṣí táwọn tí èsì mùsùlùmí kọ́ kalẹ̀ hmm. àwọn káfìrì tí wọ́n ń pè àwọn mùsùlùmí pé wá ṣe sọ̀lá lópin ìgbà tó bá ti dájú pé mùsùlùmí ló kọ́ mọ́ṣáláṣí mùsùlùmí ló ń ṣe sọ̀láàtì ńbẹ wọn sì lákìdá tó sọ̀yàn di kèfèrí wọ́n ń ṣe sọ̀láàtì lẹ́yìn hmm. wọ́n ń ṣe kótóbà pẹ̀lú èdè tó gbọ́ àbí wọ́n ń ṣe pẹ̀lú èdè tó gbọ́ eléyìí kò lè kọ́ dínà pé kò ṣe sọ̀láàtì ó tilẹ̀ jẹ́ pé tí wàá di ìjìnlẹ̀ fi hàn òun náà ní pé gbogbo àwùjọ ẹni tí wọ́n ń ṣe sọ láti ń bẹ̀ bá jẹ́ pé wọn gbọ́ lárúbáwá èdè míì bá ni wọ́n bá gbọ́ èdè wọn lọ́yẹ ká ṣe kútúbà pẹ̀lú májẹ̀mú pé tá a bá fẹ́ mú àyà alukur'ani wa a bá fẹ́ mú àdìsá nàbì sallallahu alaihi wasallam wa nínú kútúbà wa gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wálídìí lárúbáwá lákòókò ká kó tó di pa sọ̀túnmá wa. wàyí wa àbùkátà kí lè má wọn máa sọ kútúbà lédè lárúbáwá kẹ́nìkan wá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́ máa rọ kọ́ máa túmọ̀ rẹ̀ hmm. àbùkátà rẹ̀ rárá rárá hmm. lẹ́yìn tí ìwádìí ìjìnlẹ̀ ti fi hàn pé a lè ṣe kótóbà fẹ́ni tí èsì lárúbáwá lédè rẹ̀ hmm. tó bá jẹ́ pé àwùjọ tá a wà àwọn èèyàn ń sọ lárúbáwá gbọ́ àwọn ẹni tí ó sì wà mọ́ṣáláṣí èyí tó pọ̀ jù nù lárúbáwá wọn gbọ́ lárúbáwá la fi ṣe kótóbà ọlọ́run ni wa àyàfi pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀ tá a fẹ́ rán sí kó lè bá a lè ṣàlàyé fún wa ṣẹlẹ̀ ìjẹ́bù sí jẹ́. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ yí ìbéèrè yín pa. israel látọ̀yọ̀. kí ni ìbéèrè yín pa ọ́ pàápàá. mo fẹ́ bẹ̀rẹ̀ sí pé wọ́n ní sẹ́kù kan téèyàn fẹ́ ṣe bóyá yẹn wá fún èèyàn lálàá nípa nǹkan ẹ̀yìn ṣé èèyàn lè nígbàgbọ́ pé bóyá ọlọ́run fẹ́ fi nǹkan kan àti èèyàn ṣe lálàá yìí tí ó wà nínú Islam bẹ́ẹ̀ pẹ́sẹ̀ aláwọ̀kan nìyẹn pé pẹ́sẹ̀ ẹlẹ́kejì ni pé ó lẹ́tọ̀ọ́ fún àwọn obìnrin ká máa tẹ̀lé wọn lọ sí igbó tẹ́ tí wọ́n bá bẹ̀ lọ́sẹ̀ kú. pẹ́sẹ̀ ẹlẹ́kẹta. ẹ já dáadó bá ń torí ọjọ́ ti lọ ẹ má bínú tó bá di jọ́mọ̀ ẹni tí a bá fẹ́ ṣe ìgbésẹ̀ kan hmm. ẹni àdáwọlé kan tẹ fẹ́ dáwọ́lé nínú ìgbésí ayé hmm. ṣé tẹ bá lálà ó yẹ kí ẹ ro aláìyàn má ìgbésẹ tẹ fẹ́ gbé pé ó da àbí ó burú ẹ ní roma àmì ẹ fi ẹ tara rẹ ẹ lè fi ṣe àpẹẹrẹ pé inṣàlá yóò da torí kọ́ńtà bí sallallahu alaihi wasallam ti kọ́ wa pé téèyàn bá lálà hmm. téèyàn rí dáadáa kéèyàn bẹ́lọ̀ hmm. kọ́lọ̀ ń jẹ́ ọ̀sẹ̀. èèyàn ò wá wá ẹni tó ń bá nífẹ̀ẹ́ sí tó ń fẹ́ràn dáadáa nú àwọn èèyàn yóò sọ fún hmm. pẹ̀lú ògùn ọlọ́run yóò ṣe. Hmm. tó jẹ́ pàlà abúlé bá so ẹ bẹ́ẹ̀ lọ́n kọ́lọ́run ẹlẹ́dàá kọ́ sọ yín kọ́ láyìn kọ́ má jẹ́ ra aburú ẹ̀ sì ní sọ fẹ́ni kankan aburú hmm. yẹn ò ní ṣẹlẹ̀. so lábẹ́ rẹ̀ tẹ bá pé àlátẹ láyìn dáadáa lẹ bá lásì bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ lọ́nà ẹ sì sọ fẹ́ni tẹ nífẹ̀ẹ́ sí. tọ́yá pàbùrù lẹ bá lásì ẹ kò ní ṣẹlẹ̀ ṣùgbọ́n nǹkan tí islam ní ká ṣe nígbà tá a bá fẹ́ dáwọ́lé nǹkan kan ó náà ní alistikhara hmm. alistikhara yẹn pé ọlọ́run pàǹsẹ̀ ṣe tó bá dáa jù kò sì sí lákọọ́lẹ̀ pé ó rí nǹkan kan hmm. nígbà tó bá ṣe istikhara táwọn kan máa tanra wọn dànù pé ọ ní láti rí nǹkan ní kẹ́ kí ló rí hmm. kí ló rí so ẹ mọ̀ pé ẹni tí ọba tó bá sùn lálẹ́ láì jẹ́ pé tó sì jẹ wá sùn láì mú mi <laughs> pẹ̀lú ògo Ọlọ́run omi ní ọmọ aláti lè ma. so torí ti eléyìí wọ́sà ti bẹ́ lọ́nba tó bá ti ṣe ó ti parí wọ́n ní sọ́tọ́ káwọn obìnrin kí wọ́n máa tẹ̀ lókù lọ sí tẹ́ rárá o hmm. obìnrin ò gbọ́dọ̀ tẹ̀ lókù lọ sí tẹ́ àmọ́ tọ́ pípẹ́ kópa nínú sọ̀látù jànáza nígbà tó máa ń ṣe sọ̀látù sókùlà ẹ̀yin náà tò hmm. gẹ́gẹ́ báwọn ọkùnrin náà ṣe tò ẹgbàládá ńlá àwọn ọkùnrin nìkan àwọn ni wọn àbòkù lọ sí tẹ hmm. yàtọ̀ sáwọn obìnrin àwọn ṣe sùúrù wọn fọ ọwọ́ ni wọn ò ní tẹ̀lé hmm. kódà kó ṣe pé ibòmíì ni wọn fẹ́ẹ́ sin òkú yẹn sí tí èso rí tẹ àwọn obìnrin ọgbọ́dọ̀ bá lọ hmm. wáyé o ẹ má sìnkú sílé má ẹ má sìnkú sílé má ẹ̀yin mùsùlùmí ẹ má sìnkú sílé má orí tẹ iná ní ká máa ṣe àwọn òkú wa sí. jazakumullahu khairan sheikh ibi láti máa ṣẹnuró ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọ́lọ́n kó bá fi san wọ́n lẹ́sàn-án lórí láyé bí àtìlọ́jọ́ àgbéyìn àlìkìyàmá ọkọ̀ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. sharafdin gbadebo rọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú àbú àmínà tí wọ́n níjọ kọ́ orin wà láti òkè àdó akíntọ́lá láì gbàgbé ah, Mr. Yinka tí àwọn náà tí wọ́n wá ṣùgbọ́n wa dáadáa lórí ètò yìí kọ́lọ́n kọ́ bá a kíyè ọ̀làdùnní gbèlú ló fọ̀ mi ọjọ́ mẹ́jọ láti máa pàdé títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ni mo dágbé fún wa pé salamu aleykum wa rahmatulahi wa barakatuhu. Parrot FM